بسم الله الرحمن الرحيم صلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته ini tak ada email di pakumen. kaka ni ke se an asana ke ne ta kada ba kan yan bros ko je u pian mo magi ogba ye ke ta obi bi won mo immal ma ke ba la ibdu la man ho baraka immal to ko ko jo ki dal baraka ya bi so wa ijaduha ke dal mal ko ri al baraka ka kal baraka du te ki abu wala ala ìbọ̀ká ìhà alberka bẹ́ wọ́n yà ní kí dalberka gbogbogbò lẹ́nu wọ́tẹ̀ sí ìta ọ̀fíà ọ̀fíà dalberka wọ̀nyá nìyí tọ́ fọ́tẹ̀bẹ̀rù kòkó àmọ́ àdúgbò kìí fatabarruku na albaraka bil amakini with places ẹ̀rùn ó yà dabe na ọkụta àkùtà ń bò kà níbi ìwòkù màdíwá àwọn èdè jẹun ti bòyà sí ìgbò ìtì ní àánà ìmígidà ń bò ká dùtú mi òun àmì náà ọ̀gá mọ́ àlùbẹ́rẹ́ kan náà na tí wọn bàmú náà látẹ́ kàábà ma kojú rúkọ nàkí tí wọ́n ṣe òun yà sí ní tẹ́nà mú kò ń yá àbẹ̀kókúta kàábà bẹ̀ká ní kàábà mú bò ká mú dáa lókàn amakini dɛ amakini ɔwɔ kani musa de ko yɔ dɔw dɔ ɛtubo yati ŋa nɛ ɔmɛlɛ ɛtsɛni nakabili waadil mɔkɔdɔsi wa waadil mɔkɔdɔsi yɛ dɛ tɔdɔ gɛlɛ ma ba nɛ ɔgbɛ kɛ dɛ alo kama na do sɛn alibarika abɛmɛ ɛsɛ wo kɛ dɛ no yim ele ŋa ɛtsɛ oko yɛlɛ kama alo tsɛ wa sɛn alibarika ki dɛ ama kama ma nɛ emi bo kama nɛ sojama kama ya mɛ ra no ko yema kalbaraka kaiwa a woko yema wanke a tabarruku bil amakini agalaku wal athar athar shan domo eh creative anti creative eh anti follow ne do ẹ̀mú ìkìsọ́ ọlọ́run ẹ̀yìn fóòdù ẹ̀rọ òǹgèdò ta nílẹ̀ olóko kìbó yíwù lẹ̀ ààrẹ ọlọ́nkùnmá wọ́yà nílẹ̀ ukọ́nkì rọ́ta nílẹ̀ òbíkọ́nkì lè ile, nílẹ̀ éèmùdù tẹ́nà àlùbáràkà. ìdúró mẹ́yọ́ àpapọ̀ ìwé ma màdọ́ kí àtàrà. azar lɛ itsotso na do wala lɛ ankase fofo na yuzu lɛ ɛdɛ rɛ ko na nɛki gbó kekpe da lɛ riyan lɛ ɛnya dɛ da lɛ kɛnɛ tete na albaraka wal ashha wal ashkhaf ashkhaf sɛwọn dɔ mɔ onu go dukolo nɛke

àmọ́ àlùbáríkà tí ní kó wà mẹ́rin ìdúkù mà tó rí ayé láàyè júùzó ìdúkùn lè ànàhò tó dóhùn wa ìmá ọ̀ àlùbáríkà lẹ̀ ṣírkún yàáyá lídí tó ṣírkù ìní ìtàkọ́dà ṣeun kó nàmúdú tẹ́dọ̀ annazalika ṣe ìrò annazalika ṣe ìrò ẹ̀hún ká ìgbà tí ní àlùbáríkà kó ọlọ́run lẹ́yìn. يمنح البركة ونبيهم يعشوني للبركة منح جو دمو منح جو ẹ̀kí àtúnyí ọ̀tọ́ ọ̀rọ̀ àmà ẹ̀rẹ̀ yàwó wọ mẹ́mọ̀ nílẹ̀ ìwọ̀n àti amẹ́bọ̀ à èyí ọ̀rọ̀ ọ̀dẹ̀ nílẹ̀ kó àbẹ̀kẹ́ wọn láti kọ́ bá rẹ̀ tó tẹ́lẹ̀ nílẹ̀ kó wọn wàhálà ọ̀nà atúmọ̀ nínú ìmọ̀ máa bẹ̀rẹ̀ ní mẹ́nà ìjẹun gọ́mọ̀ kakwa ni wọn kí ma ẹmú di ṣírí kòkó ṣẹ́hùn kí wọn náà mú dákò tẹ́dọ̀ pẹ́ ètò ètò ní àlùbẹ́rẹ́ka kọ́lá mẹ́wọ̀n mà tó lé mẹ́lẹ̀lẹ́ màá tu ní ilẹ̀ àlùbẹ́rẹ́ka ìmọ̀ àti ṣírí kò lẹ́ ní áwù áwù lẹ́tẹ̀ kọ́lé ṣírí kò bìàn mọ́ ìmọ̀ ṣírí kò ń ṣe ṣẹ́hùn kò náà wà kẹ́nu or or maybe aduna kuye shirku onki wasila ta wube eka dere no ki ade te kuye shirku alu on pole o e je shirku no bo te ni se on le ya de yan je shirku ibro ma yo wasilatu ila shirki amma an yanga de wasilatu ila shirki to mu go koda كان كان له داك تيدو أن زيارته زيارة في أشياء أماكنك مسؤولي جانمو وملامسته أبكيدو كورين ولا دكوريجو وتمسه به ملامسة إدو شو تمسه يا سيدو كورين سبب لفصوله من الله e do chama ngobe yang alberta ku bojo akere bone ola mi jire ye yo do chama ngwe and alberta one ye ke ji ya ke no boka alberta de pa ma do na do chema ko na so go pa e ma yang alberta yo ojo de jugo ona e, ke tikete ki ada alberta one to e go akine do kuru bogo mu kureju yang ojo ada alberta one kama kicho nyo yinga nile ki agu akini onu gane ja alberka michi oni ya da alberka oni manu jo ya kuma manu jo jin to ani ye jo tu dio um ni sirku ogo guluma e kyan ki mogala ki da ku tede e ni ki agu aka botal gar kam na so yo adu ni me ni tile ki wasila tu nile sirku damo kada no gele ya du ni ya ki sirku ilam da ki sirku ogo gulutan e ma kairo ma لحصول لحصولها من الله كان فينا البركة التي موجودة قوة وأما ما كان الصحابة يفعلونه أما وعيك من صحابي تجيها من التبرك بشعر النبي لبيتنا البركة قوي في لوجا نبي محمد وريقه في طاقة على نبي ومن فصل من جسمه فهم يتقدم على نبي كما تقدم دبل ما قالوا ẹ̀bìẹ̀ kíkọ́ la níbi lẹ àyíká níbi kìí sánà lẹ kó nàmúdó wí nẹ́bi tí nà lọ́bẹ̀rẹ̀ kà hà fẹ̀zẹ́lì kà xa tòm bí ọ́ bí kò kà níbi lẹ ọ́ ìtọ̀kìtọ̀ yẹn ń kẹ́nu kò bẹ̀rẹ̀ ra dùn wọn. ìmúdi yẹn wọ́n fẹ́lẹ̀ hà في حديثها صحيحة في خالد بن الوليد ìròyìn ànẹ́bì àbí tẹ́yì ẹlẹ́mẹ̀ntì àbí tí ó yí àyájú ogun yà ní nẹ́sẹ̀rọ̀ ọgbógun ilẹ̀ à sáábì yàtú táwọn ṣùgbogbo ilẹ̀ mẹ́ni fàáza fàzálíkà ilẹ̀ kọ́ọ̀pẹ̀bì yìí sọ́lọ́lọ́ àlẹ́sọ̀lá ilẹ̀ṣẹ̀ lèmítì hàn níbi kìtì ẹ̀hùn tó kì lọ́wọ́ àníjìdó ẹ̀hùn yòmíyàn gbé ìsìn ọjọ́ kìí rẹ̀ rẹ̀ mọ̀ adubo ìgbòdó hàn níbi mẹ́bí àníbi wáyé ìgbà papọ̀ ìgbàkì àtàbọ́lá níbi tákẹ̀dì ẹ̀dẹ́ òun ìyàmúdúkọ́ yí kókókókó ya wọn mẹ́bí ẹlẹ́dẹ̀ẹ́kẹ́ yọ́yá tó lọ mẹ́mú wọn mẹ́wọ̀n àníbi ẹ̀tọ́ ìṣàlá ọ̀nà àbọ̀yẹlẹ̀ gbígbé lẹ̀ ẹ̀bí ẹ̀jẹ̀ náà bọ́kẹ̀rẹ̀ ń mọ̀ hàn ẹ̀yìn ẹ̀jẹ̀ ẹ̀wọ̀n tẹ̀ ṣe wọ̀ làmúgà níyìn níyẹ̀ kọ̀yà àwọn dámójí kelede wù yìí kọ̀yà ọmọ níyìn jáàbù ní ìṣe wọ̀ làmù. وهذا خاصة هذا دي خاصة is restricted or is limited To whom? The Prophet of Islam, the Prophet of Islam, صلى الله عليه وآله وسلم في حال حياته وجابيه كان لمدة تيجو ووجوده بينهم كونوا غانبي is present between the صحابة بدليل وبدليل هنا أن الصحابة صحابي لي لم يكونوا يتبركون بحجرته ما دينا نبي سنة البركة أمي صحابي بقى إيه كان نبي ده جدا أمم أقرأ يا أمي قرآن أقرأ يا نبي أمي قرآن ما دينا نبي سنة البركة وحجرات التي الروم دمو ها ما يوجد wa kabari ma bi kabari anibi ma o ma ten albarka du ba'da mauti bi kanibi ma do moni ma o ma ten albarka du bi kabari anibi ma mu da ake ziyara ma ce ziyara kabari anibi ma ziyara ce ma da duwa di salatu anibi ko la duwe ki dukwa ko na ce kabari ma ta wace da bi mu sai wa bi anibi bi abeka do haiman ma ne ma mu ka ci bi dawi kabari ọjọ́ bí ẹni ti tẹ́ kẹfẹ́ ìṣẹ́kẹ́ méjì agbamọ̀nà máa ta ṣàbálẹ̀ ní alẹ́gbọ́mọdún rẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك